إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته دعوة فونا وضع رنكد فونا محمد صلى الله عليه وسلم وضعتي وعند فوالاتي فونا لاتي توقجا إني ليرة لاتي ما على ما علامة بيسوا دنا الله سبحانه وتعالى كفتين ميزان حسنات المقرة دنا الله سبحانه وتعالى كما جفتين سعتان كل نصيب من الشيء المقرة قال لي حديث أبو قتادة الحارث بن ربيعي رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال لا يمسكن أحدكم ذكره بيمينه وهو يبول ولا يتنفى من الخلاه بيمينه ولا يتنفس في الإناء nínú àwọn àgbọ́yé kíkù èyí tí ó rọ̀ mọ́ hadithi yìí wọ́n ní kálọ̀mọ̀ yí pé takhsisu zakari bizikiri fala mafhuma lahu بل فرج المرح كذلك وإنما ذكر ذلك لكون الرجال في الغالب هم المخاطبون أن كان ما يقول إنه حديثي كما يقول سيقول أقول يقول لا يمسكن أحدكم ذكره يقول في أولا أو أطفئنا ها ذكره بيمينه ويبوس ما كان عن طب كما في أواتهم kó máa fi di nǹkan ọmọkùnrin rẹ̀ mú báyìí yóò fi ọwọ́ òsì dín mú yóò sì fi ọwọ́ ọ̀tún yóò fi bomi sí i wọ́n ní takhsis dhikri bi bakari fálàmù fún ọmọ láhùn pé wọ́n sàdáyàn rí pé wọ́n dárúkọ nǹkan ọmọkùnrin kẹ́lì kan mọ́ àlọ́gbọ́ yín bẹ̀ yìí pé kóbìnrin máa fi ọwọ́ ọ̀tún rẹ̀ kó mọ̀ fi gbá abẹ́ mú nígbà tí òun náà bá fẹ́ tábà wọ́n yí wọ́n fòrò màlàmú báyìí ọkùnrin àti obìnrin náà ni wọ́n ń sọ o kò pé ah, ọkùnrin nìkan ni wọ́n ń wí kò sóbìnrin bẹ́ẹ̀ obìnrin náà ti wà ń bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n dárúkọ ọkùnrin nítorí pé ni mùkàtọ́gùn tí wọ́n wà ní sá òru ṣẹ̀kọ́ ikú díjà àwọn obìnrin tẹ́sì ní ẹ̀ káyìndé àwọn ọkùnrin náà ni wọ́n túnmọ̀ rẹ̀ ní wípé in tí ó bá ti yẹ̀kúsù rìjáàlì yẹ̀kúsù nìta ìlà lìmọ̀ mọ́ yẹ̀kúsù rìjáàlì ìṣẹ̀ríà يخص النساء إلا لنص إن تمكن في باقر من الشريعة obìnrin ti wà ń bẹ̀rẹ̀ ilẹ̀ àmìnàṣù àfikárí nọ́sù tí ó sọ fún wa wípé èyí o àwọn obìnrin ò sí bẹ̀ eléyìí o àwọn obìnrin ní ṣe bẹ̀ bá a ti ní báwọn ọkùnrin ó ṣe ṣe yìí o àwọn obìnrin ní ṣe bẹ̀ tá a bá rí nọ́sù ṣùgbọ́n tá a bá ti rí nọ́sù tàbí jẹ́ ìṣẹ́fẹ́ kú níta kálọ̀ wọ̀ wípé àwọn obìnrin àwọn náà bá ọkùnrin rò nínú ìdájọ́ ẹ̀sìn wà. bákan náà ìfàpọ́nlé ọwọ́ ọ̀tún àti ọlá tó wà fún lórí ọwọ́ òsì bákan náà ọwọ́ ọ̀tún láti mọ́ bí mọ́ tàà àmọ́ fọwọ́ ọ̀tún bí mọ́ tàà òun là lọ́wọ́ fi ṣí masáhì tàbá fẹ́ ṣe Qur'an ọwọ́ tó láti ṣe so gbogbo àwọn àdáàbò yìí ó rọ̀ mọ́ ọwọ́ ọ̀tún àti ìmọ̀ ṣe nǹkan ní lọ́tún bákan náà àkọlé kan ìmọ́tótó generally látara pàápàá jùlọ látara àwọn nǹkan tí a ń fi sí ẹnu àtàwọn nǹkan tí a ń mú ilé ti ní pé tí ẹ̀gbin bá bá ọwọ́ tá a fi ń jẹun ó lè ó lè ṣàkóbá fún àlàáfíà ara wa bákan náà ìkọ̀fúnni láti máa fẹ́ atẹ́gùn sínú omi tí a mu súnà ní pé ẹni tó bá mumi kó máa fẹ́ atẹ́gùn imú rẹ̀ kó mọ fẹ́ sí ìta ṣùgbọ́n ẹ̀yà tó wà nínú ká mọ́ fẹ́ atẹ́gùn sínú omi ó tà á lákọ̀ pẹ̀lú wípé ká mọ̀ mọ̀ ní sí inú rẹ̀ ẹni tó ń mọmi nínú jẹ́ ọ̀tà nínú ọ̀rá tó já ọ̀rá tó sì mu omi rẹ̀ tó já ọ̀rá tó mu omi rẹ̀ sẹ́mọ̀ pé atẹ́gùn yẹn ò dé ìgbénú omi ẹni tó ra pure water ní ìsìn tó já pure water ó ti yé tó sì jẹ́ rẹ̀ atẹ́gùn sì ń jáde nínú ẹ̀ kò kó sínú omi so eléyìí náà yìí ó lè mọ́kùn sílẹ̀ rúgbẹ́ ilá tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní pé tí atẹ́gùn mọ́ ṣe lè kó mọ́ kò sí lọ ní so eléyìí ní àlàyé tó wà ní abala ìjà sọ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ làwọn olùmọ̀ sọ pàápàá jùlọ àwọn tí wọ́n mọ̀ nípa ètò ìlera nípa wípé ìkọ̀fúnni láti máa mí sínú omi alákọ̀ọ́kọ́ ìlà ìdí òun náà ní pé kí ni omi muwafiqu li hadi rasulillahi sallallahu alaihi wasallam ó bá hadi amen sallallahu alaihi wasallam leta leta eyan re ni àwọn ni chemistry tó sọ fún ayé pé atẹ́gùn tin jáde nínú wa ká bá dà pọ̀ mọ́ omi wọ́n ní yóò fún wa ní carbonic acid yóò fún wa torí pé omi tá mu hydrogen méjì àti oxygen kan ni so èsì tí ń jáde ní wa kábọ̀ kan àti oxygen méjì ni so wọ́n ní fún wa ní carbonic acid ó yẹ pé mic acid ní lọ́dọ̀ àwọn onímọ̀ chemistry wọ́n ti pàjámù mic acid náà kọ́ kàrà ní pé kàrà lọ́dún náà tó mọ́yẹ̀ lọ́wọ́ ọlọ́run sàá bákan náà syrup, shiraki khashiyata syrup. nínú àwọn nǹkan tí ṣẹ̀rí àtúnfẹ́ dáàbòbò òun náà ni wípé kámọ ìmọ̀ sọ́ra fún ìmọ̀ gbé ìtọ́ ẹni ẹlẹ́ni mu látara ìgbà tó bá mú ní káàkiri sọ́ra fún tó bá ti mú tó mí síta tó ẹlòmíì tó bá mú omi ìtọ́ ẹnu rẹ̀ ó tó máa padà sínú omi rẹ̀ ìrẹ́fẹ́gbẹ̀ nìkan àti tó àti ìgbẹ́ ó máa kó gbẹ̀kà àti ẹ̀rọ ìtẹ̀mọ̀ rẹ̀ so wọ́n ní ilé ká tàbátà bí gẹ̀rẹ̀dà àmì máa kó sínú àṣírọ́ ìsọ́lọ̀ọ̀sọ̀lá bákanáà ipò gíga àti ọlá tó ga tó wà fún ṣẹ̀rá Islam nípa ìsàkólé kan ìmọ́tótó nínú àwọn nǹkan tí wọ́n fẹ́ kákọ́ ní hadithi náà bákanáà ìsàkólé kan àlàáfíà yá ká mọ́ kó àìsàn bá ara wa látàrí pé àjọjọ́ ń pín ìgbà omi lò àjọjọ́ ń pín omi mu tó bá fẹ́ mọ́mí ó fọ́lọ̀ àdáàbò ìsìlámì yá sọ́dà fún àti pé omi yìí omi yóò mú tí ó tún fi lọ kó bá ẹlòmíì tó bá tún mu ní ẹ̀yìn rẹ̀ àfáṣe àpẹẹlú wípé ṣé tàhrímù yìí ṣé náàyù yìí ṣé nìkàrọ̀ hànú àbí lè tàhrímù ṣùgbọ́n lè tó tẹ́wọ̀n jù náà ní wípé lè tàhrímù tó wípé al'aslu fi náàyù àtàhrímù ilá àyàbí àtẹ̀lé aláfilásílẹ̀ wọ́n lábẹ́ ní so so kágbà yìí pé lè tààrí ni hadith abdullahi ibn abbas tí ó tẹ̀lé hadith tí a kà tán عن عبد الله بن عباس رضي الله عنهما قال مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال إنهما لا يعذبان وما يعذبان في كبير أما أحدهما فكان لا يحتسب من البول وأما الآخر فكان يمشي بالنميمة أصف عيبه أوكي فأخذ جريدة رطبة وشق عن الصيف <clears throat> فبرز في كل قبر واحدة فقال يا رسول الله فقالوا يا رسول الله لما فعلت هذا قال لعله يخفف عنهما ما لم يلبسا أخرجه البخاري ومسلم دفع بلاد بن عباس من أبا حديث إيوه وأن النبي صلى الله عليه وآله وسلم أبا يدرس عليه مجيك فجاه فقال إنهما لا يعذبان ونجد أن يكون يجب أن نسعريه أو يكون يجب أن يجب àmọ́ yóò àdàbà nìṣe tẹ̀lé rẹ̀ àwọn tí wọ́n ti ń jí àsúná sí ìdẹ̀ nǹkan tí àwọn èèyàn máa ń kà fún pé ní ó tóbi àbí kankan àmà àdògùn má bẹ́ẹ̀ pé nínú ìwáyà mi ó padà sọ pé balúwọ́ tẹ́lẹ̀ ní ẹ̀sẹ̀ ńlá ní ṣùgbọ́n ńlá pẹ̀lú rẹ̀ àmà àdògùn má ẹ̀rí kan náà méjèèjì ọ̀kánà láàyè tẹ́tìrì náà tí bá ń tọ̀ ìtọ́mọ́ tàṣílá wọ́n amẹ́ àkàrù ẹ̀rí kejì torí pé anábìlò àkàrù torí pé láàyè kọ́ọ̀lù sáni ilá ìdá tàbá àwọn sàlẹ̀ pẹ̀lú ilá sọ̀rọ̀ àkàrù kọ́ ìdá ló bá ní. láàyè kọ́ọ̀lù sáni ilá ìdá tàbá àwọn sàlẹ̀ pẹ̀lú wà ilá sọ̀rọ̀ àkàrù kí nǹkan bá jẹ́ méjì àhàdúhùmá ẹlẹ́ẹ̀kejì sọ pé wà ní àkàrù òun sọ pé wà sáání tó bá sọ pé wà sáání o fẹ́ sọ wípé sáání tì náà nìyẹn ó ti yé ọlọ́run wàdákàlà máa hù síjìnà fatayán fàkọ́ọ̀lá àhàdúhùmá inni arọ́ àṣírù khamra wàkọ́ọ̀lá àkàrù ọlọ́run sọ wípé wàkọ́ọ̀lá sáání oní wàkọ́ọ̀lá àkàrù torí tí wọ́n jí méjì náà lọ so láyé kọlu sáání ilá ìdáta bá àrùn sáání fún wà ilá àfọwọ́l àkàrù hàrìlì làtífàtún lọ́gbàwíyá yastafidu minha tọ́lìbọ̀ ìlú wàmù àkàrù fàkánà yẹ́mṣì ìdínà mímọ̀ àwọn máa ń gbébòrò káàkiri tí wọ́n ní àwọn máa ń gbébòrò káàkiri gbọ́ yìí sọ yìí òun lòun fàákàtà jẹ́rí dẹ́ta rọ̀bá alábìsọ́lá àlọ́sánà wa mú wàwá ọ̀pẹ fàṣàkọ́ ánífàì wa gẹ̀ẹ́sì méjì fàdárazà fi kó lè kọ́bìnrin sàárè kọ̀ọ̀kan fọ̀kọ́lù ya Rasulullah àwọn sàárè wá bèèrè ànábì sallallahu alaihi wasallam èyí máa fa àlùkà hàzà ya ànábì kí lẹ́tọ̀ fi ṣe léyìí sallallahu alaihi wasallam kọ́ọ̀lù ànábì ní la'allahu yukhaffafu anhuma ma lam yalbasa ó súnmọ́ fún ẹ̀yí pé àwọn igi tí mo igi tí mo fi lóòdìwọ̀n ìgbà tí igi náà ò bá ti gbẹ lóòdìwọ̀n ìgbà tí igi náà ò bá ti gbẹ rọ́wọ̀ hadith afáwà abúlẹ́bìn eh, abbas fọwọ́ abúlẹ́ abbas kó ní abúlẹ́ abbas abdullahi ibn abbas bin abdul muttalib al-qurashi al-hashimi ibn ammi rasulillahi sallallahu alaihi wa sallam ẹ̀gbọ́n ọmọ ọ̀fọ̀ ànábì sọ́lá sọ́lá ni wàhábùrù umma olùmọ̀àlì umma yìí ní abúlé àbá tó bá wù ọ́ olùkọ́ ní hábùrù umma òwọlé tó bá sì wọ́ olùkọ́ ní ṣíbùrù umma ṣíbùrù umma méjèèjì náà ló correct nínú ló bá wà bá ṣàrò lẹ́yìn fún ó dorí mọ́ òun abúlé àbá wà turjumanu al-Qur'an ó wọlé ó lè pè ní turjumanu al-Qur'an ó sì lè pè ní tarjumanu al-Qur'an méjèèjì náà lọ́wọ́ ní ìrànlọ́gbọ̀ tí kùránì bá ìtumọ̀ rẹ̀ bá fẹ́ pakasọ hmm, ní abúláàdì náà bá gùn tọ́lọ́bá yóò yànnà náà rẹ̀ lẹ́sẹẹsẹ kíkẹ̀kùn sí ní dàrú inú gbogbo ẹ̀ wà áhìdùn ó sì jẹ́kọ̀ọ́ ní àwọn àlàbádìlá tó àbà àwọn mẹ́rin náà ni àbádìlá Abdullahi bin Umar ní àwọn àbádìlá ló wá Abdullahi bin Amr bin As ní àwọn àbádìlá Abdullahi bin Abbas ní àwọn àbádìlá Abdullahi bin Zubair ní àwọn àbádìlá Abdullahi bin Masud sí àwọn àbádìlá lẹ́sàmì wọ̀lẹ́sàmì lábàdìlá wà ní abdọ́rọ̀zì ìlànà ìsọ̀hábà nínú àwọn tí ó jẹ́ kan nínú àwọn tí wọ́n láàmì láká nínú àwọn sàbí oṣù ọlọ́run sọ́lá àlọ́sọ́lá gbólóhùn haburu haburu áwọ̀ ṣíburu wọ́n yọ látara mishbal padà àti nǹkan so kò sí sí nǹkan tí wọ́n fi sọ àwọn olùmọ̀ ní haburu tàbí ṣíburu bí kò sí wípé látara wípé wọ́n máa ń kọ nǹkan púpọ̀ so ìgbà ni wọ́n ti yọ so wọ́n máa tó máa sọ pé habru alim ní hmm, olùmọ̀ oníjẹ́bẹ̀ ìbẹ̀rẹ̀ àti káàb al-ahbar káàb al-ahbar káàb tó jẹ́ olùmọ̀ olùmọ̀ ní ìgbà tí wà ní yahudiya tó ti gba islam ọ̀gọ̀rọ̀ àwọn sọ̀hábà ni wọ́n gba hadith wá látọ̀dọ̀ àfáàbílẹ̀ ibn Abbas bákan náà àwọn tàbíyàn wọ́n gba hadith wá lọ́dọ̀ ọ̀rọ̀ tó pọ̀ hadith rẹ̀ sì pọ̀ dáadáa wà ní sọ̀yọ̀kárí wà ní muslim sunan isani adáwà wílì islam ní mọ̀tòbó àwọn mọ̀tòtọ́ àti gbogbo ti tẹ̀ àti lè ìgbẹ̀ náà ni àfáàyè náà ni ọ̀rọ̀ wọn kún bẹ bámú tọ́ìfù ni wọ́n kú sí ní ọdún kẹjọ ọdún mẹ́jọ lé ní ọgọ́ta méjìdínní àádọ́ta 68 ìjọ lẹ́ni tí í ṣe ọmọ ọdún kan ó lé ní àádọ́ta 71 years ní àfáwà abúlẹ́bùn abbas kan tó jáde láyé bàbá nàbí ti máa jáde láyé wọn jí gbẹmọ ọdún mẹ́tàlá lọ àwọn rẹ̀ àmì ìjọpín 15 gbẹ̀gbẹ̀ tó pọ̀ jù ní pé wọn jí gbẹmọ ọdún mẹ́tàlá lọ wọ́n sì ti súnmọ́ wọ́n ti bàlágà wọ́n náà hàzọ̀ lè ṣe láàrín wọ́n ti bàlágà ń gbà náà látàmì ìṣẹ́lá àkórí hadithi àkọlé tí àwọn olùmọ̀ fún wọn ní bayanu ẹ̀kọ́ bẹ́tì mannan wọ̀lẹ́rì láì bẹ́tì min bọ́ọ̀lì ìyà tí ń bẹ fún bíbòrò àti gbọ́ yìí sọ yìí na kọ́ọ̀lù ń jà wáì gbé yìí sọ yìí sọ ti táyé fún kẹ́hìndé ti kẹ̀rímọ́ fún àkìmọ́ so ìyà tí ń bẹ fún àti ìyà tí ń bẹ fún ìnákùnlá láti ṣe ìmọ́ra dáadáa nígbà tí èèyàn bá ń ṣe fúsáárí lọ́wọ́ alikọ́bù gbọ́rọ̀ làmọ̀ sàárè bákan náà ìgbàgbàrà rẹ̀ pẹ̀lú ináhùmà láyọ abẹ́bà àrùn wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní wípé láyọ abẹ́bà ní fìlhálì condition tí wọ́n wà ní ìsìn inú ìyà ni wọ́n ń jẹ ìyà lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ bóò ni wọ́n ṣe mọ̀ tí wọ́n ń jẹ́ ànábì sọ fún wọn nù fálẹ́bì wà sọ fún wọn nímọ̀ ànábì náà ọlọ́run fi mọ̀ ni torí pé kìí gúnṣe sàárè méjì ẹ̀ náà ànábì bẹ̀rẹ̀ kọ́ dáná gbogbo túlọ̀ àyàtì yìí ànábì fi mọ̀ ni bẹ́ẹ̀ nítorí pé ànábì sọ́lá àlọ́sọ́lá ànábì ìkẹni torípé àlòmí lè máa rò wípé àbí ewé yẹn ni gangan ni ó dúró fún tàfíìfù azaf rárá ìwáyà mi ń báyà náà rẹ̀ ṣàfáà nẹ́bì sọ́là lọ́sọ́là ni àwọn tí wọ́n fàyọ́ bẹ̀ wípé tí ẹ̀ máa ti fẹ́ sìnkú ó máa fi ewé sí ẹ̀rọ bẹ̀rẹ̀ tí ó sìnkú tán tí ẹ̀ lè fi ewé sórí sáré hádá sún ùzọ́nì bìlmọ́ọ̀tì hádá súnkù zọ́nì bí àmúwà èèyàn ní èròǹgbà aburú fún òkú rẹ̀ pé inú ìyàlọ́ wà ewó ń tiẹ̀ ó ti kó ti kó ti lọ àdó àdéhùn ọ̀fìn ọlọ́kọ́lá èwo ní bọ́ ọmọ ọjá ìwé tó ṣe ìdó sọ ní pé inú ìyà ni òun so ṣúkùmù ni kódà àwọn ẹlòmíì tó bá kú ọba ìgbókù sínú sàárè tí wọ́n fi pákó sórí ẹ̀ ó sọ káwọn tó ń fi ewé ẹ jáyéwá jáyéwá jáyéwá gidi àná sí lára ẹsẹ̀ ìmọ̀ jáwé mọ̀ jáwé mọ̀ ti bọ̀ bí mo bá wà ń bẹ̀ táwọn pákó yẹn pàdé ẹ mú omi ẹ wọ́n yẹ̀pẹ̀ ẹ kò lámọ̀ ẹ ó parí ẹ̀dá ìpẹ̀mú kó lọ bá iṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ ti ń dúró dé ń bẹ̀ kó lọ bá إن كان خيرا فخير وإن كان شرا فشر ويقول له سيساجي ọlọ́ba ẹgbẹ́ àbúrúnà ní ọlọ́ba Si ọlọ́run ní bo ẹnì kankan sí in tí kálukú bá ṣe náà ni ọgbà ní pípé ní gẹ̀rì ìyáadá wọlá ní sọ́ọ̀rọ̀ lámbìláì sàárè òkú kò papọ̀ kálukú náà ní ó sùn tiẹ̀ ní a room self contained نسأل الله السلامة لا يستتر من البول لا يجعل بينه وبين بوله سترة أي لا يتحفظ منه أن يمس جسرا وثيابه ọ̀rọ̀ méjì làwọn olùmọ́sọ nípa ìtumọ̀ láyẹ̀ tẹ̀sìrò mi lọ́gbà ó wípé tí bá ń tọ̀ tàbí fúsárí kò ní dáàbò bo ara rẹ̀ kúrò níbi káwọn èèyàn mọ̀ rí òhò rẹ̀ apákan tún bẹ́ẹ̀ àwọn méjì tuntun wípé ìtọ̀ ọmọ tàṣílá ni kò ní tèmọ́ra kúrò nú kò ní sọ́ra ṣe kúrò níbi kí ìtọ̀ ọmọ tàṣílá torí pé ìwáyà mi wá tó sọ wípé láàyẹ̀ tẹ̀ǹdìrù pé kò ní kò ní bọ́ra bọ́sẹ̀ kúrò nínú títọ̀ mọ́fọ̀ síla inú rẹ̀ àmì láàyè tẹ́bùrì òun kò ní bọ́wọ́ bọ́sẹ̀ kúrò níbi kí ìtọ́mọ́ta síla gbogbo àwọn ìwáyẹ̀ pátápátá ọgbọ̀rẹ́ láfíà yẹ́mṣí bí nàmímà annama náà tílù kàlámi gáìrì yìí àkàní wàkìzíìnì yìí bìl kẹ́dìbì aláwájí ìfàsáàdì wal ìfàsáàdì máa gbé ọ̀rọ̀ káàkiri láàrin àwọn èèyàn àti ìmọ̀ pálárò rọ́ pípa ọ̀rọ̀ láró irọ́ kó lè bá dùn láti lè máa fi dá wàhálà ìbàjẹ́ àtàbúrú sí àárín àwọn èèyàn wọ́n ní járasa àti járọsa àti járọsa ìtumọ̀ kankan méjèèjì dárọ̀ sà àti dárọ̀ zà bizai wasini ìtumọ̀ nǹkan náà méjèèjì hmm, ó fi gún ó fi gún ó fi gún ìsàrí náà nínú àwọn àlàyé tó jẹ́ àlàyé fíkíù ilé tí afẹ́gbọ́ yìí nínú hadithi aláwọ̀kọ́ hadithi yìí hujja hujjatun baligha fi ithbati azabil qabr hujja ni hadithi jẹ́ ó sì tún jẹ́ gúsọ̀ fi hulukil mubtadi'a ó jẹ́ gúsọ̀ ó jẹ́ ẹ̀gún ni lọ́rùn àwọn oníbídà ní ọ̀nà fún wọn ẹ̀gún ló jẹ́ bákanáà hadithi tún ṣe ìsbáàtù wípé gẹ́gẹ́ bí mùsùlùmí ṣe lè jìyà inú sàárè náà ni kìfìrí náà ti gíní o náà ni ó sì jẹ ìyà ó sì tún jẹ́ ìdésí ọ̀rọ̀ padà fún gbogbo àwọn ẹni tí wọ́n takò wípé kò sí ìyànú sàárè torí pé àhàdìsí wá lórí ẹ̀ àyà Kùránì náà wà lórí rẹ̀ nínú rẹ̀ tí ó lára fi àtó fẹsẹ̀ rílẹ̀ alimami al'aini badrudin al'aini fi kitabihi umdatul qari afa badrudin al'aini wọ́n jẹ́ ma'asir pẹ̀lú afa ibn al-asqalani àwọn náà kọ sọ́yìn al-bukhari wọ́n kọ sẹ́rí sọ́yìn al-bukhari wọ́n pè ní umdatul qari wọ́n ṣùgbọ́n àwọn hanafi làwọn mazhabi afáàdì náà ajá ni àwọn so afáàdì náà ajá rúkọ fátí ìbárí lórí manhajù ṣáàfìrí yá wọ́n sì gbìyànjú láti tàjárádà kúrò nínú àtàmọ́sùhù láhàdì mọ́ afáwà bájúrúdà láàáyí àwọn náà ṣiṣẹ́ ní sọ́yí Bukhari tó pè ní Umdatul Qari lórí mọ́zàbí Hanafiya bákanáà ibn abdulaziz alhanafi inú síra wọn alàkídà tó tọ̀hàwíyá wọ́n kọ́ àwọn ọ̀rọ̀ tó pọ̀ wá nípa bí wọ́n ṣe gbàtù azáàbù kọ́bùrú àti wípé sùwáàlù mọ̀lákẹ́ì àwọn mọ̀láíkà méjèèjì láàbùdà mọ̀láṣẹ́ká fi sùwáàlù yìí wọ́n béèrè lọ́wọ́ àwọn ẹrú àwọn ìbéèrè mẹ́ta tá ti máa ń sàrẹ̀ká tó kú láyé náà ní ohun ẹ̀rọ kan lára mọ́kànlẹ̀ ìrọ̀lá sọ áńsà fún èèyàn pé ẹbí òkú bèèrè ayẹ́kọ́ ni mọ́rọ̀ búkà mọ́rọ̀ lúkà àmọ́dá àtàkóòlù fi házà rọ́jù lè lẹ́sẹ̀ ìbọ̀ ìfàfíkò tó ẹ̀sùn ìtìdáyì ọkẹjì wà ọlì ìtìdáyì mọ́rọ̀ búkà rọ̀bí alá àmọ́dí lúkà dínì alìsílám ọmọ rọ̀súlù rọ̀súlì muhammadun abdullah láti àlékìdáyé aláwọ̀n lẹ́tí ń kọ èyàn sì kọ fáá tó ti jáde ìtìdáyíà ó gbé wọ ìdádíbẹ̀ wọ tánáwì tó lọ jámíà ó tó gba magistrate ó ṣe gbogbo ẹ̀ gba professor wallahi ó di mọ́ máa ń sáré àmọ́ sáré kàlọ́lá ìyá aziz lọ́sọ̀lá sàlámọ́lá àfíà pé èèyàn ní dìgírì ó ní masters ó ní kìíní ìfún aláì bàbá tí ó sì ká nǹkan kan yóò sì máa dára lọ fàlàfàlàfàlà nínú sàárè ẹ ti máa ń sàbá yìí o ẹ̀rọ mi já fèdí ẹ̀ sáàmù ẹ̀ o wọ́n ti sọ ánsà fún yín wọ́n ti sọ pẹ́sàn tí ó jáde wọ́n ti sọ ánsà gbogbo ẹ̀ làwọn ti sọ làtàn àti sọ fẹ̀mọ̀ káwọn yẹn tó ti gbé ilẹ̀ náà tó yẹ káwọn yẹn gbé ilẹ̀ هذا فإن دل فإنما يدل على غفلة الناس عن كتاب الله ودينه àwọn èèyàn pọ̀dà wọ́n fọ́nú fọ́ra ìpẹ̀sìn ọlọ́run bá subhanahu wa ta'ala wọ́n lákòólé kan ẹ̀sìn ọlọ́run pàá bó sílẹ̀ kó mọ́ la ya'lamuna shay'an illa al-butun wal-furuj la ya'lamuna shay'an illa al-butun wal-furuj kò sí ìjọkan táwọn tí àwọn aláìmọ̀ kan kò sí ìjọkan tí wọ́n mọ̀ láìjù kan méjì lọ albutun ikùn ibi ó ṣe kún wà ìfúrú àti abẹ́ wọn bí wọ́n ṣe lò lọ́nà tọ́lọ́wọ̀n bá òyọnú sí albutun wà ìfúrú jù máa yára àwọn ẹ̀ṣẹ̀ ilẹ̀ fúrú jù wà ìfúrú jù lọ́tọ̀lá sàlámù ìbéèrè yìí oṣù ọ̀ àmàlẹ́ àpò ìbéèrè yọ́dá ọ̀sẹ̀ oṣù ọ̀ so ánsà rẹ̀ òun láti mọ̀ yẹn <clears throat> kálọ̀ ọdún ní mọ́sí olóore kọ́nàbà àríkọ́lá kó lè ṣíràn fún láti wí bákan náà alimọ́mù sùúrùtí tó bá sì wọ olè pè ní sàyókí méjèèjì lọ́nà correct olè pè ní sàyókí olè pè ní asùyókí méjèèjì lọ́nà correct ìlú tí wọ́n ti wá à ń ní asùyókí ní Misra lórúkọ ìlú yẹn àsúyò mo débẹ̀ nílẹ̀ mẹ́ta àsúyò ya sí ìlú mọ́ mùsùlùmí sí mi alhamdulillah ìyẹn ti mọ yín náà lọ so mọ́ mùsùlùmí tí a ò mọ́ mùsùlùmí sí ilé jìnnà ló correct àwọn sọ ní tí àwọn sharh as-sudur فقد تواترت الاحاديث بذلك مؤكده الى 26 نصا من صحابه وانا حديث هو tó júwe wípé ya ó wà wọ́n ní láti lati láti tí ò ní mẹ́rìndín ní ọgbọ̀n náà tàbí nígbà hadith náà tó lè tó túnmọ̀ sí pé tàwátù bákan náà Ibn wọ́n sọ wípé pọ̀tàwà tàbátàlà hadith alìlọ́wí sọ́lá kàbá ní ìgbàmà ọ̀pọ̀lọpọ̀ hadith ló wá àtọ́dà alẹ́ sọ́lá tó ń fi rìn lẹ́gbà àzáàbù kọlu wa alimam al-Qastalani peter inú tíra wọn irshadu sari tó náà jẹ́ sẹ́rìnù sọ́yí Bukhari orí tíra sọ́yí Bukhari tíra tó ní albarka ń ẹni tó bá ń bẹnu àtẹ́lù sọ́yí Bukhari iná àlùbáríkà rẹ̀ nínú jáde rẹ̀yìn àtọ́ànù fi Bukhari tọ́ànù fi tọ́ọ̀yìn kéèyàn ti tọ́ànù sí sọ Bukhari tọ́ànù ni fún ẹni tó tọ́ànà sọ Bukhari àwọn èèyàn tí wọ́n ṣe nínú tàbí mọ́ wípé ọlọ́wọ́n bá àlékẹ́ ọlá ó wà fákọ̀ ni o àwọn tí wọ́n ṣe kídímọ̀ síra náà ó pọ̀ jáǹtì lẹ̀rẹ̀ tẹ́ bá ka orúdàtò kọrí ẹ̀ẹ́ra àwọn àǹfààní ń bẹ kí ó ṣe pé àǹfààní ẹ̀ ẹ̀ nírínú fatulbari tẹ́ bá ka fatulbari ẹ̀ẹ́ra àwọn àǹfààní bẹ̀rẹ̀ pé ẹni mọ́ nínú orúdàtò kọrí ìrìṣàdù sáré àwọn tí wọ́n ṣe sọ ìlú kárí wọ́n lé ní 82 wọ́n ṣe ṣẹ́ríwẹ̀ wọ́n lé ní 82 ẹnìkan wá pọ̀dà tó gbé ọ̀dà mú inú ìjókòó sáré dé lórí tẹ̀yàbá àwọn ọmọ ọ̀sán ni wọ́n tàwàtà eléyìí ìkọjá yẹn ni o àti àìmọ́mọ̀ wa rẹ̀ ni àti àìmọ́fì ọwọ́ síbi tí ó yẹ kí ọwọ́ dúró sí àwọn náà ní kọ̀tàzọ́ hara ti àtàláyé nínú ìkìtà àdúrà súnná alásùbùtì ẹ̀rí nínú ilẹ̀ láti mú kìtà àti súnná wípé kò bákan náà sheikh islam bin timiya alayhi rahmatullah àwọn náà sọ wípé fa'amma ahadithu azabil qabr wa mas'alati munkar wa nakir fa kathirun mutawatira anin nabi sallallahu alaihi wa sallam wọ́n ní ẹ̀rí àwọn hadith tó ó pọ̀ ó kọjá tẹ́nìkan tó lè dáyàn ó kọjá tẹ́nìkan lè kí ni ó tó lè dáyàn àti ìrísí wọn bákanáà àlìmọ́mù bẹ́ àti odìlítìrà kan láwọn tẹ̀kọ́ lórí ẹ̀ wọ́n pè ní ìsìbáàtò àzáàjì kọbù hadith ni wọ́n sì mú ọ́dẹ̀ sọ́bẹ̀ yìí pé inú àwọn sàádé tí wọ́n gba hadith wà lórí ẹ̀ táwọn mú wá 30 tàbí ni wọ́n gba hadith wà lórí rẹ̀ ó dùn sí pé kò sí èméjì ń bẹ̀ bákan náà ìdí sí ọ̀rọ̀ padà ló jẹ́ fáwọn múríjíà àwọn tó sọ wípé láyẹ̀ dúró máa lè mọ́ nìzambónú àwọn tó ní ẹ̀ṣẹ̀ kankan kò kó ìpalára kankan bá ìmánì ẹ̀ṣẹ̀ kankan kò kó ìpalára kankan bá ìmánì wọ́n láyá ń fáwọn máa kúfùrù tọ́ bákan náà pé èèyàn jẹ́ kèfèrí mẹ́rin jẹ́ kèfèrí ohun tọ́ àkàkà òṣèké ní ohun òṣèlá ń fàánú bákan náà màánà ìgbàgbọ́ mujarradun tasdik tasdik lasan ni kí ẹ̀sán gbà bá ọlọ́m̀bẹ ìparí ọkàn ẹni ìgbàgbọ́ ẹni múríjà ní ọ ìrìjà àwò ni ọkàn ẹni ìgbàgbọ́ ẹni ní ah mo ti wà yìí fò ní nǹkan o pàdá ìwà ń dajà mẹ́lẹ́ àgbẹ̀ a sọ 100 odo na lọ gbà ní nǹkan ni ìwà mi dájẹ́ tó borí lọ òdó náà lọ wà borí tí wà rẹ̀ dá lè bá 100 over 100 wàlùkú fúrù mùjáràdù tẹ̀tìlì wọ́n ní tí jẹ́ kún fún pé kí ẹ̀kan deny kí ẹ̀kan ní ìgbà kàzábà ọlọ́run kàzábà rọ̀sọ́lù ló kún fúrù nìyẹn wà ní ìmán láyé tí wọ́n lẹ́yìn kùs ìmánì sì ní kì í kìí ṣe kí ni o kìí ṣe ìdí ojú kan náà ni ìmánì múrídíà ni ma wà nasalla salam bákan náà azabul qabri yakuna ala ruhi wal jasadi yakuna ala ruhi wal jasadi ìyanu sàárè kalọ̀mọ̀ yí àtàrà àtẹ̀mí ni ó gbádùn ẹ̀ o ìyanu sàárè àtàrà àtẹ̀mí ni ó ẹ̀jọ́ yẹ̀ báyìí pé enjoyment náà nínú èdè wọ́n lè lò fún ìyà àìbẹ̀ẹ̀kọ́ so báyìí pé wọ́n lè lò enjoyment náà fún ìyà so kálọ̀ mọ̀ wípé ìyanu sáré atara àti ẹ̀mí náà ni yóò fi ilẹ̀ bákan náà kálọ̀ mọ̀ wípé nínú nǹkan tí máa ń fa ìyanu sáré òun náà ni àìmọ́sí déédéé

àti ìmọ̀ pa ọ̀rọ̀ láró ṣe lọ́sọ̀ọ́ láti fi lè dá wàhálà rẹ̀ láti fi lè bàárín àwọn èèyàn jẹ́ ilé táwọn lárúbá ń pè ní ànàmímọ̀ kámọ̀ ìgbé òun náà ní kàbá ilé ìdùnnú torí pé nínú nǹkan tó sàbábà ìkan nínú àwọn òkú tí ń bẹnu sàárè yẹn méjèèjì yẹn tó fi ń jìyà òun náà ni ọ̀rọ̀ bí wọ́n máa ń gbọ́ yìí sọ yìí ọ̀pọ̀lọpọ̀ kẹlimọ́sì ni àwọn alárúbáwá ni wọ́n máa ń lò fún ẹni tó ajẹ́gbọ́ yìí sọ yìí ṣe ìsàmọ̀ sí normal wọ́n máa ń pè ní cortat wọ́n máa ń pè ní corsat wọ́n máa ń pè ní daroj wọ́n máa ń pè ní romans wọ́n máa ń pè ní hamas wọ́n máa ń pè ní maris wọ́n máa ń pè ní mamman àbẹ́ ẹ̀rí súná àbẹ́ ẹ̀rádúrú súná súná tí àwọn agbébòrùn gbọ́ yìí sọ yìí gbọ́ ti bí sọ tọ̀hún àwọn ẹlòmí ò ní sẹ́kọ̀ọ̀kan ju ẹjọ́ ẹjọ́ ẹlẹ́jọ́ nǹkan tó wá sí láyé náà tí wọ́n wá rújú ẹlẹ́jọ́ ọ̀tán ìṣáàsì náà nù ẹ lè rí wọn ní sófísófí mẹ́ta mẹ́rin méjì mẹ́ta ẹjọ́ kí náà ń sọ náà wọ́n lè ro ọjọ́ seven hours níbi tí gbébòrò tó rọ ẹlòmí lọ́rùn bí ẹlòmí ẹlòmí yóò tún challenge àwọn ìyàwó rẹ̀ pé ààmù ah, ah, ẹ̀yìn èyí ọ̀dí ni ẹ̀yìn èyí ẹ̀kú ilé ọkọ̀ ha tó wà kò sí dáwọn lè náà lọ ọ̀rọ̀ dákàlá ti jẹ́mìnà tààrọ bí ha ẹwọ̀n kan tó lè sọ́lá kọmsá olùrà ti tí wákàtí máa rẹ̀ tó pé wọ̀sọ́ọ̀mọ̀ ṣàmùrọ̀ ha tó bá rọ̀mọ́dọ́ rẹ̀ tó pé wà tọ́ àti sàújá tó tẹ̀lọ́kọ rẹ̀ ó kò ní rárá gbogbo táìsọ náà gbogbo tó ń dojú two steps, náà lọ láti lè bàbá wọn wọ́n gbé step kan ilé ọkọ wọn second step third step náà lè jọ náà abẹ́rẹ́ nìkan third step náà lè jọ náà láti bàbá wọn ilé ọkọ wọn nínú àdìjọ náà straight tọ́mátì kò sí ìlú pa àwọn mọ́jàmù tí a sọ yẹn ilé ọkọ èèyàn tó èèyàn gbé láti wà àdìjọ náà ó tó gbé al'aslu olùgbẹ́kí ni wà kọ́rùnà fi ibù yóò ti kùnà ìpìlẹ̀ ni ẹ́ tó bá ní ìkan tó fẹ́ gbé ń jáde ẹfẹ́ lọ kẹ́kọ̀ọ́ ìmọ̀ ni abẹ́fẹ́ lọ ṣe nǹkan tó jẹ́ dọ̀rúrí tó jẹ́ láàzì gbogbo àwọn dọ̀wà dúdú ṣẹ̀ríyà pátá ìkan tó gbúdọ̀ wà fẹ́tẹ̀ níbẹ̀ nínú rẹ̀ wáìlá ẹjọ́ kò sílẹ̀ ọkọ̀ yìí onítorí náà tóbìnrin bá fìdí mọ́lé yóò rí iṣẹ́ tó pọ̀ sí lórí àwọn ọmọ tí ọlọ́run bá ní fẹ́lá tí ó bá jogún fún orúkọ àwọn tẹ́ ń bẹ lé gan àsìkò gan ò tó wọn pẹ̀lú yí pé bá ṣe ń ṣe yìí bá ṣe ń fi lé ilẹ̀ tán tún mú mi bá ń ṣe lé ìtàn tún mú mi bá ń ṣe lé ìtàn tún mú mi ẹlòmíì máa ń ròyìn pé báwọn fi sàálẹ̀ pé wọ́n kàn máa sùn wọ́lọ́rì ọgọ́rọ̀ wọn èso pẹ̀lú iṣẹ́ from iṣẹ́ from iṣẹ́ from iṣẹ́ to iṣẹ́ from iṣẹ́ to iṣẹ́ ó sì mọ̀lọ́jà ó tún kọ́ ma ó tún ṣe assignment àwọn ọmọ ọmọ míì ó lè jẹ́ pé bí pass náà alẹ́ ní ó tún rántí pé ah wọ́n mọ̀ fún lẹ́yìn tó wá ń sàtàmẹ́tì bí òkèlé ó sì bọ́ sí bókèlé ó sì pọ́n lórí àwọn àtàmẹ́tì táwà ní ṣe nìyẹn àtàmẹ́tì bí òkèlé ó sì kí ni o bí ó sì pọ́n lórí bẹ́ẹ̀ sí ló jẹrẹ déjì òní parintẹ́ ní sárakàtẹ́ ní rágó ìgbà àtàmẹ́tì tó mọ́ bọ́mọ́ sàtàmẹ́tì ah, ó ti lé lọ́sọ́lá sàlámù onítorí náà ìṣesí ẹ̀ ilé ìṣúná dáa àwọn ìgbọ́rọ̀ ilé ìṣúná káàkiri ah, Hamadin ìtumọ̀ hamad ó lẹ́sẹ̀ pé yẹ́t ànà fi àrọ́ bìnà ọmọlúàbí àwọn èèyàn ní mọ̀ gùn ní kẹsẹ̀ ẹnu ọmọlúàbí àwọn èèyàn ní mọ̀ tẹ̀ ní mọ̀ gùn ní mọ̀ gùn ní mọ̀ tẹnu gùn ẹ kò lè ẹ ní atúgbọ́yé nínú hadisi yìí pé láyà jùsù istisgar al-ma'asi wa dhunub kí ẹ máa máa fojú kéré ẹ̀ṣẹ̀ afọ́wọ́n náà ó ní kọ̀lídó bá sọ bírọ̀ ha wá ha dáka àtúkọ wásíná kàmá ṣí shi àrò òdè ṣàrògì dárò máa yàrọ̀ لا تحكرا نصغيرة إن الجبال من الحصى لا تحكرا نصغيرة إن الجبال من الحصى أفعلنا بالتنزي أولي خلي ذنوب صغيرها وكبيرها ذاك التقى أفيا سالة إيتو كريس àtẹ́lẹ̀ tó tóbi záàkà tukọ̀ ìtúnjẹ́ takwà ní pé ìyẹ́ bẹ̀rẹ̀ ọlọ́ọ̀bá ìfẹ̀sẹ̀ẹ́lẹ̀ ní ń jẹ́ takwà òun náà tún ni zúúdù àzúúdù tẹ́rìkù lè máa sí ìráyé sá òun náà ní kéèyàn fi ẹ̀sẹ̀ẹ́lẹ̀ záàkà tukọ̀ ma dandan ní tó jẹ́ bẹ̀rẹ̀ ọlọ́ọ̀bá wọ́n sì máa kà kó wá máa ṣe bí ẹni tí wọ́n ní kó máa rìn ní orí ilẹ̀ tí wọ́n fọ́ ìgò sí àbẹ́gùn bẹ́ẹ̀bẹ̀ ilẹ̀ tẹ́gùn bẹ́ẹ̀bẹ̀ tí a mọ̀ kí tí wọ́n fẹ́ níbẹ̀ èyí ò máa ṣẹ̀ṣẹ̀ gáte gáte gáte èyí ò fẹ́ ṣẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀gún yẹn tàbí ìgùn yẹn wọ́n ní kó o fi ẹ̀sẹ̀ sí orí ilẹ̀ẹ́lẹ̀ kó wá gbé ẹ̀sẹ̀ sí pòsíṣàn wípé ẹ̀gún o fẹ́ gbanú ẹ̀gún kọjá ibi tí ò sẹ́gun ló mọ̀ sí kí o ló mọ̀ tọ̀ látàkìrọ̀ nàtọ̀ gírọ̀ tàn iná lè jí bá làmì iná lè hásọ́ látàkìrọ̀ nàtọ̀ gírọ̀ tàn iná lè jí bá látàkìrọ́ a sọ̀gírọ̀ tàrùn wọ́n fojú yẹ ya ẹ̀ṣẹ̀ gba yìí ò ní túnmọ̀ kan ẹ̀ṣẹ̀ yìí kiri ilé ìkiri mẹ́sẹ̀ ìkan náà àwọn ọlọ́run wà ló sọ ibùkárí kẹ́kẹ́ kan ta kẹ́kẹ́ kan ló tọ ìkan náà ànábì ọlọ́run ó sì dáná sun ọ̀gán ilé kẹ́kẹ́ ah! ọlọ́run ni lẹ́yìn kúrúsọ̀kà náà tó wà ìdá ṣé kẹ́ńkẹ́ yẹn ọkàn tó ta ọ́ náà ló sì fẹ́ kí ní o àrọ́pta ummatan tó sẹ́bì fún lọ ló ti wá pa odidi umma tí ṣe subhanallah fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá ti ìta àbúfàànà bí ẹ̀ tẹ́lẹ̀ tó gbà kẹ́kẹ́ ìjìwà lè yìí kẹ́kẹ́ àyẹ́ lè pa kẹ́kẹ́ àlẹ́ yóò lè pa torí pé máa ń yú tọ́pá ń dára pọ́tún òun mùkọ́ dàmọ́ ìṣẹ́rẹ́ àánú ṣùgbọ́n náà ọba àlétí ọlá ọlọ́run láì àná bí ìyẹn torí pé kẹrìkẹrì kan lọ́ta ó sì rí ó tó rí mọ́sálà dé wárọ́ sí ní ó jẹ́ kí yìí náà tọ́ ni ó jẹ́ kí yìí náà tọ́ tó àdúrà tọ́ gẹ́gẹ́ lóbi dí ní òkú pẹ̀sọ̀ òṣèkẹ́kẹ́ tí ó wà tí ìtàyàn sí ìwà ní pàǹdà náà pẹ̀lú hadithi yìí akéde tí ò sí ìta ọ́pín lọ jẹ́jẹ́ rẹ̀ tí ṣe subhanallah nínú ṣẹ̀rí àtiwá nínú ṣẹ̀rí àtiwá ma yú ní tọ́bọ̀ ánì jáàzà kọtùlùhù mọ̀kọ́dà mọ́ ṣẹ̀rẹ̀ àánì inú ṣẹ̀rẹ̀ àti wà nìyẹn mọ́rin òbí sọba àánì níta láti mọ̀ pé ìmọ̀ ó lábáyàn ní bí kẹ́kẹ́ bí àkẹ́kẹ́ jáàzà kọtùlùhù mọ̀kọ́dà mọ́ ṣẹ̀rẹ̀ àánì inú ṣẹ̀rẹ̀ àti wà àlèpá láì sí tawa láti lè bí ni o àdáni tọ́lọ́ bá lè tọ́lá wá ṣe ìsáàbù fún tó láì fi ẹ̀pẹ́ ah ṣe kẹ́kẹ́ ẹ̀kọ́ tó tọ́ ló sì dáná sí gbogbo àdúmọ̀ orí àdúmọ̀ tó yẹ sí fààrùn lọ hádà ṣẹ́rù mọ́kànblánà ṣẹ́rù mọ́kànblánà lẹ́sà ṣẹ́rì àlánà ìlà àkọọ́lá kan ṣẹ́rì àkùn وشر من قبلنا شرعنا إن لم يخالف شريعتنا إن خالف شريعتنا فليس شرعا لنا tó bá ti kálàfà ṣẹ̀dá tó ní ṣe ṣẹ̀dá wà tó bá ti wá fàkọ̀ ṣẹ̀dá wà ṣẹ̀dá wà náà ní táàdà ní nọ́sù tó hànà rẹ̀ ibi ara ah, o so masallah salam inshallah ko wa ta'ala ada dubai di dokuto mba pẹ̀lú ọlọ́run subhanahu wa ta'ala هذا في أول جلسة في المرة القادمة إن شاء الله سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته